báàbù tí a ń kà lọ́wọ́ náà ni báàbù kìtàbù tọ̀hárà ọ̀rọ̀ nípa ìmọ́tótó ni a ń kà tí èyí la wà dáńkọ́ lọ́wọ́ twitter 218 naam question number 172 bismillahir rahmanir rahim باب المسح على الخفين كيفية المسح على الخفين باب المسح على الخفين báàbù kí ẹ máa fọwọ́ra socks àbí kúf kí máa sàlọ̀ láàárọ̀ báyìí nìsẹ̀ bí wọ́n rọ̀ láàárọ̀ báyìí nìsẹ̀ wọ́n tó sàlọ̀ látàbí ọwọ́ jẹ́nẹ́bà ọwọ́ awọ socks àbí ọwọ́ kúf ọwọ́ afẹ́ kí ìhun zor kò ní ìdíkọ̀ bọ́ socks yẹn níwọ̀n gbà tí ọba ti bọ́ socks yẹn láti àsùbá yẹn ti odi bẹ́ẹ̀ ni asir bẹ́ẹ̀ ni magrib bẹ́ẹ̀ ni ishai bẹ́ẹ̀ ni asubawo lagan ní wọn gbàtọ́ wà bọ́ sọ́ọ̀sì asubawo fẹ́ wẹ̀ lóko wọn fẹ́ wẹ̀ délé ìtú láti kọ̀ bọ́ sọ́ọ̀sì àmọ́ mọ̀gbọ́n sẹ́ ni mọ́tọ́ ni wọ́n mẹ́rin lazaric ó di wa kò ní kọ̀ bọ́ sọ́ọ̀sì ó ní wọ́n kẹ́yì fíyẹ́tù mọ́sù alàkọ̀fẹ́yìn àti bá a ti máa fọwọ́ ra tọkọtẹ ẹdúbà ni lọ́nà eh, àti ọ̀sùnbà àlọ́ ní fòónì zúrù ọ̀la ló tún máa fọ ọ́ra kú mọ́ ló tún bọ̀ ló tún bọ̀ ẹ̀dùn wà wà ń lé odidi ọjọ́ kan tó bá ti ọ́ra sí eh, zúrù ló ti bẹ̀rẹ̀ ní ìsìn látàṣùbà ló ti bẹ̀rẹ̀ àfàlọ́ ó bẹ̀rẹ̀ látàṣùbà ó di bátàrọ̀ ọ̀la lásùbà ó di zúrù lọ bẹ̀rẹ̀ nu zúrù tó bẹ̀rẹ̀ sí fọ́ra ó di zúrù ọ̀la tó bá fọ́ra lọ́la ọ ó ti yé ìṣòro tó bá ti bẹ̀rẹ̀ náà ló ti parí ó di ọjọ́ kan nìyẹn ó ti yé. yóò fọ ọ́ ra nù kò ní bọ̀ bẹ́ẹ̀ ni zúrò ara náà kò ní bọ̀ ó ẹ̀yà ti pàtíkà rẹ̀ ìran àtúbà àárọ̀ inú ọwẹ̀ ó di ọwẹ̀ jẹ́nàdà ó sàlọ̀ àlá àbí nígbà tó wá sí ọwá wọ socks òdìrín àpẹẹlẹ yìí kiri pọ́ fọ́ọ́ra ìwẹ̀ ló wẹ̀ omi sàlọ́lá kó tó fọ́ọ́ra ọ̀bọ́ sọks títí ti zoro lónìí zoro lónìí yẹn ọ̀fọ́ọ́ra ọwá di ọjọ́ kan ó di ọ̀la ó ti fọ́ọ́ra lẹ́yìn náà ó di lẹ́yìn asir kó tó tó wá máa ẹsẹ̀ rẹ̀ Odi, di tọ́gbà wà lé ní tọ́gbà lórí ní àjò olùsẹ́ for three days Na, mo ń gbọ́ tọ́gbà zúrò sàrọ̀ lọ́sẹ̀ bọ́ sọ́ọ̀f ó di zúrò ó di asir tóró òní fọwọ́ra ní zúrò yẹn ó ti fọ́sẹ̀ asir ló bẹ̀rẹ̀ sí fọwọ́ra ó asir ọ̀la kó tó ní parí ó in fact ìdájọ́ yìí lè mi fi mọ̀ pé àwọn oníkó máa tó máa sọ pé ọjọ́ méje òun èyí tó péjù ní oníjọ́ mẹ́jọ òun tó gbé ẹjọ́ pé ṣẹ̀rí àbágbà pé ọjọ́ kan ní 24 hours ó di ẹyin ọjọ́ kan 24 hours ìgbàgbọ́ mi yẹ yín ẹni tó bí ma lónìí nìsín kó tó péjọ kan yọ méje àbí abẹ́ka ní méje Tuesday 24 hours ọ̀la ní ti pé ọjọ́ kan àbí bẹ́ẹ̀ ni Tuesday Wednesday yọ méjì thursday jọ mẹ́ta friday jọ mẹ́rin saturday jọ márùn sunday jọ mẹ́fà monday táàpé ní jọ mẹ́jọ ní jọ méjì ìdájọ́ bí mímọ̀ kí mímọ̀ fi sí bẹ́kì ní ẹ̀ lábẹ́ mi báwọn èyí mi báwọn èyí tẹ bá rán tí sheik aláríwájú adépọ̀jù olùgbà fún aláàfíà tó pé àti sheik masoud wọ́n fa ọ̀rọ̀ yẹn nígbà yìí tó fẹ́ máa bára wọn jẹ kò tún nǹkan tá máa fà ó di àmá òun kàtí èdè máa gbélé ní mọ́sọ̀ yìí ó di ètò owó kófò yìí tí bàbá òsè mí nìyàrá ìmọ̀ wòlá tí akékeré kí mẹ́rin tó sàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ ó di yé wa ọlọ́kọ́ bá kẹwàá kọ́kọ́ gbogbo náà má fà mí hmm. eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní ọdún bọ́ sọ́ọ̀fù ni ibi ojú ẹ mọ́tótó ìkọ̀sá lè wọ sọ́ọ̀sì ìwé nígbà tí ìsàwọn àwọn ará ibẹ̀ ẹ̀tọ́ ọlọ́run sànù wa question one seventy two látọ̀dọ̀ ọmọ ẹ̀yà wa min kharaj yaqulu fi su'ali in sọ nù ìbílẹ̀ pé ra'aytu ada al-ikhwa يمسأ جوربه جوربه أيمن بيده يمنى وعلى جورب العيسى بيده يسرى في وقت واحد وني أولا تنسي الولاء تبعد بخف تبعد بشوكسي كان اليوم ووتن àsìkò kan náà ni ó mọ̀wọ́ sí yóò fọwọ́ ọ̀tún yẹn kíni pé yọ́ parí ọ̀tún kó tó ṣe òsì ẹ̀kan náà ní fọwọ́ ara méjì tó ṣe nílé ìgbésẹ̀ tó ń bèèrè nù kálọ́ sọ pé à ṣé ọgbà ní ọgbà kó dédé ni ó di wa ó ní fi wọ́ọ̀kì wáhìd ẹ̀kan náà ní kàn fọwọ́ ọwọ́ ara méjì náà ní kàn bó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kàn fira méjì kàkàpọ̀lẹ́ ẹ̀kan náà náà fi wọ́ọ̀kì wáhìd ní àsìkò kan náà jẹ́mí àn lápapọ̀ àì jẹ́mí àn wọ́n sọ áàlì yá sọmáhàtì sheikh ìbéèrè ni ọlọ́láwà àfàgbà alaysa tẹ̀tẹ̀rẹ́bù ọmọ wa láti sí ìṣòro ti masu alàkùfẹ́yìn tí kí ẹ̀ sí tẹ̀lé tẹ̀lé tẹ̀lé ra wọn sí kò sínú májẹ̀mú ìfọwọ́ra ọkùfù méjì ni alaysa mafurodun an yamsa rajulu yumna rajulu rajulu summa yamsa ba'da rajulu al tí è sì pé kọ́kọ́ fọwọ́ra àtọ̀túnná بقى كتوف وضع في كتلك انزروا ها للي قلت قدوا فولا تسي وسؤال اخر يا سماعة الشيخ ابيري مي رلا وانو افادة ام يرأفدر ان يكون النصف بيد اليمنى او الامر فيه وصعه ساعة أفسونا جزاكم الله خيرا ṣe ìbéèrè kìí ní pé ṣe dandan ní sí kò lọ́lájù kẹ́ pé ọwọ́ ọ̀tún lè máa fi ra ẹsẹ̀ yẹn àbí ìyẹn lè gba àfọwọ́sí náà rà àbí alámàrí ń bẹ̀ẹ́ fẹ̀ kẹ́ pé wọ́n gbọ́ aláàyè ẹ ṣàlàyé fún wa ọlọ́ọ̀sẹ̀ ẹlẹ́sìn rẹ̀ aljawab ìdáhùn asúnnà ntọ́ba súnà mu an yabda bi rijil yumna thumma yusra ìtọ́ba súnà mu jùlọ ni qabla yusra qabla yusra naam السنة تبقى سنة أن يبدأ برجل أيمنا قبل قبل يسرى هنا نكفورا أطنا لينا كتوا فورا سواجتي أسي كالغاس رجل بيوي رجل بي إسعب ولا تيما فويسي لقول النبي صلى الله عليه وسلم إذا تودعتم النبي دي بسأل ولا فابدأوا بيمامنكم أما سيوتنك تسيوسي وقول عائشة رضي الله عنها حتي هتقول مما وسيدة عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم يمن تيمن تيمن في عليه وكرجله وفي تهوره وفي شانه كله متفق على صحته قد شبما سيدة عائشة رضي الله عنها قل إذا جاء إما دمان بي يجيبه يعني إما دمان بي يعني ما فيه كما اللوت ونبقون تبا بيتي نبي أفيه وبتاني تعالوا تبا بيه وبتا أسف نيكونا وترجله تبا بيه قومون أكواس نيكو قومنا أيوانو أنا بيكا نيكو معنى هاو akọ́tún ní ọkọ̀ kóòmù nàkótó kọ́ kóòmù apá òsì wọ̀tòhórè àti mẹ́tótó rẹ̀ ọ̀tún ní ọkọ̀ fún ọkọ̀ tó fòsì ó fi ṣe àgbègbè alámàrí ẹ̀ wájú ayé ọ̀tún ní ọmọ àti ọkọ̀ tó fòsì imam buhari àti muslim bá ti ti wá lórí pé àdìsí ti dẹ̀rin lẹ̀ masa rajulu yumna wa yusra biyadi yusra fala ba's idha فإذا مس رجل اليمنى ورجل اليسرى بيد اليسرى fara bas tí yẹn bá fọwọ́ ra ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì pẹ̀lú ọwọ́ àlàáfíà ẹsẹ̀ àlàáfíà sábúrú mẹ́ ìzà bádá àbìyàn nà tó kọ́kọ́ wá sí tọ̀fúnná ó di ní kó tó fòtò rẹ̀ òyìn mẹ́sà àhúmà jẹ̀mí àbìyàn dì yóò nà àwòbí yusra fala haraj ọba ti fọ méjèèjì náà pẹ̀lú وكذاب جمهور اهل العلم او غورو او افا نظر الى ان البدء بيمنى من اليدين ورجلين مستحب لا واجب وفقوا كيها فوتون كيها ما فوسي او دين سنة نكيسي واجبين سنة نكيسي واجبين بينما الواجب التتريب بين وجه ويدين ثم رأس ثم رجلين يتيب جا واجبي لان الترتيب ترتيب ايه قفودو لينا قطوف وو لينا قطوف ميراوري لينا قطوف اتميجي يريني واجبي ثم يلينا رميل بقولي لينا لينا نعم أما تقديم إهدى يدين على الأخرى أو إهدى رجلين على الأخرى فمسحب لا واجب àmọ́ ìmọ̀ fọwọ́ ọ̀tún kọ́tà fọwọ́ òsì àbí ìmọ̀ fẹsẹ̀ ọ̀tún kọ́tà fọwọ́ ẹsẹ̀ òsì súnà ní kìí ṣe wájìbì ni wal ahwat lil mu'min àmì tó dáa fún mu'min tó dáa jù tó kún an yabda bi yumna min yadayni wal rijlayni fi ghasl wal mas kó تقبلوا سقوط عملا لأدلة شرعية قالوا أما يري شريعة كاتكاسوا دي وخروجا من الخلاف أتجال يكون خلاف جمجي ما فايقا كنا تدميلاتو قبل الله تجال يكون مش والله ولي التوفيق ولن كفي وافقون هذا question number 173 كيفية المسح على الجوارب وشروطه bá a ti máa fi ọwọ́ ra àwọn sọ́f àti àwọn májèm tó wà pẹ̀lú ẹ̀ masu ala jawari kaifa yakun bóòlù àti máa fọ́ ra wọ́n máa hiya shurutuhu àwọn májèm olówà bẹ̀ ìdáhùn المسو على جوربين إذا كانتا سافرتين للقدمين وكعبين أما فورا وصوكس يجي ní wọ́n gbà tó bá tí méjì bá bo ẹsẹ̀ méjèèjì àgbìmọ́ kókósẹ̀ méjèèjì tó bá wọ àgbàtàkà tó wọ́n wọ̀ tí òde kókósẹ̀ wọ́n wọ sọ́ọ̀sì kan sí òde kókósẹ̀ eléyìí èyàn fọwọ́ ra òde kò bú ẹsẹ̀ ẹ̀ tán òde ló sọ pé nọ́ọ̀sì ó àlàjà ọ̀rọ̀ bẹ́yìn ni kéèyàn bá wọ sọ́ọ̀sì bá fọwọ́ ra sọ́ọ̀sì méjì ìdàkáná tí a gbé sọ́ọ̀sì méjì sọ wọ̀nyẹn méjì jẹ́ pé kí ni sàtìrẹ́yìn kàdàmbẹ́yìn láti méjì olè kàdàmbẹ́yìn ló gbọ́sẹ̀ méjì wọ kàábẹ́yìn àti kókósẹ̀ méjì ó lè kàmá yẹjúzù masu ara kòfẹ́ni ìzà alábìsọ ìsẹ́nu jọrọ̀bẹ́yìn wà kòfẹ́ni alátọ́hárọ̀tì kàmíra bó lè bọ́ mọ́sí yẹn fọ́ra kóf nígbà tí yẹn bá ti wọ́ bẹ́ẹ̀ náà ni socks àti kóf méjì tí yẹn bá ti wọ́ nígbà tí yẹn ti sàlùwà látó péye yawman wọlé láti ń dèrè mọ́kẹ́yìn ọjọ́ kan gbáko fún ẹni tó wà nílé ọjọ́ kan yàní ọjọ́ ọ̀sán ọjọ́ kan àti orújọ́ kan wọ̀sọ̀lá tó tilẹ̀ àyà wọ̀lẹ̀yàlì hinna lè musafir three days àti three nights fún ẹni tó wà lórí ìrìn àjò بدعا من المسؤول الأول بعد الأدف sẹ́gbẹ́ ọ bẹ̀rẹ̀ pé tó ti kọ́ bẹ̀rẹ̀ ìfọwọ́ra bàtàrà ilẹ̀ kan sẹ́gbẹ́ zuu lọ gbà ẹ̀ lọ́sọ bẹ̀rẹ̀ أضيوا لأنه قد صح عن النبي صلى الله عليه وسلم ما يدل على ذلك ترى على حديث مثلا لا تضع النبي صلى الله عليه والله ولي التوفيق ọlọ́wọ́ bá kó fún lásìkò ń gẹ́ dáadáa náà masu ala sharab ima fọ́ra socks wọ́n gbé jọ́ra socks náà ni sharab náà bọ́ socks náà ni ó di àwọn olùyìn fa máa fa pípọ̀ yẹ kí yẹn fọ́ra socks pé ẹ̀kọ́ fún ni wọ́n mẹ́rin lábẹ́ àlẹ́kì حين الوضوء للصلاة أحيانا أكون يابسا شراب وأمسى بيدي على شراب بالماء ما علمي أن الشراب نظيف العادة جائز فاني حين الوضوء للصلاة أحيانا ليك وكثير ما أنسي والله أكون آه، أكون لا لسان الشرام عبد جندد وطوى صوكس وعمسه بيدي على شماء فهو ملا سوكسه بالماء تمه ما علم ان الشراب الذي منقص سوكس مويه امه هذا جائز زلي لبامه الجواب إداه المشروع للمسلم أن يمسى على خفين أو جوربين تجرب شريعة تبقى مسلمين òun náà ní kó fọwọ́ ra húf méjì àbí ṣọ́ọ̀f méjì ìzà lábìsà húmà alàtọ̀hárà níwọ̀n àwọn òkúta tó fi wọ̀ yẹn ó lálọ́ àlà tó bọ́ inísì bá ti wílẹ̀ kan níwọ̀n àwọn àṣàlọ̀ láláàárọ̀ inísì títí ìsìn náà sàlà ọ̀sàlọ̀ láláàárọ̀ pọ̀ ìṣẹ̀ rẹ̀ tó bá láti zúrù lọ́dún fọ́ra àmẹ́gbàdà kínú tán nìsí tó sàlùwàlá ló fi kírun yẹn wá tó wọ́n ti láwọ socks olùfọ́ ra nítorí mọ̀tò wọ socks yẹ kí ni òun sì ní mọ̀tò tó ọ̀rọ̀ yẹn yẹ wà bí kẹtìrìndì bẹ́ẹ̀ ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹ wà àṣìlẹ̀ ṣòro olùmọ́sílìm àyẹ́mísà ara kòfẹ́ ní àwọn jàwọ̀rọ̀ bẹ́yìn ètò bá ṣe rí àmì kó fọ́ ra kófà sí àbẹ́sọ́fẹ̀ méjì إذا لبسهما على طهارة تباوه وما ثم سوى لما تتو تباوه وما سوى لما تتو وكان ساترين بالقدمين مع كعبين فايكي أو صف ميجي ودي أبوات ميجي أكوكوت ميجي ميجي يوما وليلة إن كان مقيما الأجوكا أسيوجوكا فانتبوا عن اللي وثلاثة ايامي بلياليهما إن كان مسافرا لينا 3 days أتي 3 nights فانتبقى لولي ينياجو تبدأ مرة النسع من بعد حدث الذي بعد النسع لبس جراء ìfọwọ́ra يو بلت pẹ̀lú باتي tí عليه bá تو tó bẹ̀rẹ̀ sí ṣe fọwọ́ra فإن هم قتل رجلين بعد قتل وجع ويدين والمس على رأس وابن فلا بعث تبقى ده فواس ميجي وقتل وإن خلا وتبقى ميجي تبقى ميجي وقتل رجلين تبقى ده فواس ميجي بعد قتل وجه نظر ويدين ومس أوراق عطفوه والأذنين فلا بأس تبلو به لكن خلاف السنه أميري أيقع سنة والله تعالى والله ولي التوفيق الله كفي واسد كن غير هذا question number 175 أبي نقطة المصر على الجوربين جوراب جوراب أسكوني أسكوني أبدا ولاي هاتي فورا سوكس هل يجوز مصر الشراب بعد اداء فرود خمسة للمساء الماسح عليهما يوما وليلة مو فوينتي قد فورا سوكس بعد اداء الفروض الخمسة عدنا نتكي وقع نقلت ما ورامه كل ما أعلم للماسح لن فنتو فورا عليهما يوما وليلة عليه أجوكا سيجوكا أجوكا وعند أنساخما فلا يسيخ تغييرهما قبل إكمال الفروض ومتابعة الناس عليهما لينا مدينة باكبوما توجد تنجي أو صوكسي بعد قبل الإكمال الفروض لا تجي قوتي كيلو وقت ملعونية يعني أو صوص كنارو أو دي يوادي أورو لي أبي أو علي أبي لا أورو لا ó bẹ̀rẹ̀ sí fọ́ra láti di asir ni ẹ̀kọ́ di asir lọ́la kó tó parí àyíbẹ̀ ẹ̀kọ́ ni ó wá fẹ́ sùn ó wá chílẹ̀ ó wá wọ sọ́ọ̀sì míì ó di ẹyin gbóò ní eré yìí àlìyẹsí òtẹ̀gìyẹ́rì hìmà kábílà ìkìmálì fòròdì sọ yẹ kó chílẹ̀ bí fọ́ kó tó fi àwọn ọ̀run ọ̀rẹ́ ẹ̀ tán òmùtàbá àti mọ́sán àlè hìmà àti èyí tó fọ́ra ní magrib wíjẹ ìṣọ́pṣọ́pọ̀ ọ̀rọ̀ alẹ́ àárọ̀ ọ̀tọ̀ àlú ẹ̀kọ́ ni náà wọ̀kánlù mi sọ ààrẹ ààbá náà ìjọ mọ́mù bèèrè bèèrè yìí náà ni pé ìrá hatul rédíò arjel ndà náà pé bá atẹ́gùn fẹ́tẹ́tẹ́ mi nígbà tí mo fẹ́ sùn mo á bọ̀ ó di ndà náà wọ̀ bá rí ka bá àdá ìfòròdù lọ́kùnrin ní ẹ̀hà ibtida'an min salatul fajr eléyìí nígbà mo ti kírun mo ti kí gbogbo ọrùn mi tán nígbà tí mo tó bẹ̀rẹ̀ láti gbẹ̀rún àfa àtàl ìṣá àtẹ́dẹ́ ìṣá wọ fátẹ́rà tó máa bẹ́yìn ìṣá ìwọ̀l fàjìrì rà àsìkò tó dáwọ́ wà láàrin mẹ́bẹ̀ ìṣá àti àṣùbà àfisìmí rìjìlẹ́ni ìfàfidúnà bìdálìkà wọláhù yuwafikukun ẹsẹ̀ láyé fún àpẹẹlú ilé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò fòyín sí kúngẹ́ dáadáa الجواب المشروع للمؤمن أن يمسى يوما وليلة إذا كان مقيما إذا بشريا مفهوم من إن كفر ورا صوف في أتكفر نيودوكا في ودوكا تبا جنتوا للي تيو عطوين يجو وثلاثة أيام ولياليهما إذا كان مسافرا لينا تريديس أتي تريديس فإن تبا وانولين يجو كما ثبت عن رسول الله صلى الله عليه وسلم في حديث عن علي بن أبي طالب عن علي رضي الله عنه قبل الفجر لدو النبي صلى الله عليه وسلم حديث سيدنا علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال اكتب شعله بايك يمسأ مقيم يوم وليلة قولي لي توعن لي يوك فما فورا صوك سميو أجوك هاتي ورجوك ومسافر ثلاثة أيام ولياليهما أولي يادو يولو 3 days and 3 nights وهذا جاء في حديث أخرى إلينا عن النبي صلى الله عليه وسلم وبدء يكون بعد مسؤول بعد من بعد مسؤول بعد العدث بين لي دلال فورا sọ́fì يو بلا إما kálọ̀lá لبجا توفي بلا سيسال ولا sí sàlọ̀lá mi بلا سيسال ولا لا bẹ̀rẹ̀ ọwọ́ àtọ̀ láàrin àyílẹ̀ before zoro wọ́n jẹ́ kí zoro ọ bẹ̀rẹ̀ sí fọwọ́ ra sọ́ọ̀tì rẹ̀ ńlẹ̀ ni àṣùbá àlùwàlá ló ti àríbẹ̀ kọ́ ni ó di náà fẹ́yìnlẹ̀ ahàdẹ́sẹ̀ dùhà lọ́sẹ̀lẹ̀ lápẹjú láti kò jágo mẹ́wàá àṣọ dùhà ọba só àbọ̀ ìgbọ̀nsẹ̀ ثم تودع للظهر للظهر لين أو أتبع لفون ولبسهما لواو شخص ثم أحدث لينا وباسو أبي أبا سبيك لك ثم مسح ابن العصر وفور فن العصر فإنه يستمر إلى العصر آتي إذا جاء العصر آخر يوم فورا تسيبي عصر طلانو في ديني تقول عصر ودبرت فورا يبقى كوني يبقى عصر مين في ديني على هما وقفنا yẹn aláhùmá yóò fi ọ̀ṣọ́kọ́ méjèèjì wọ̀gásílá rẹ̀dẹ̀lẹ́ yìí kábẹ̀rẹ̀ àṣìlú wà fọ́sẹ̀ síwájú àwọn ثم لبسهما بعد ذلك ربع ومن ثم يمسأ اليوم وليلة بعد ذلك إن شاء الله إذا كان مقيما يوم فورا تتليه تتتتي تيوي تواجه كنزلي أما إذا خلعهما للراحة tó bá bọ́ bá fẹ́ gbàtẹ́gùn tó bá bọ́ ẹsẹ̀ rẹ̀ tó bá bọ́ sọ́ọ̀kì yẹn kó ní ẹsẹ̀ kàná yẹkónú kàánì yẹkónú labasa ọmọ abáda zoro bí àpèjúwe ọ wọ̀n lẹ́gbàá tó kírun zoro kan tó ń tọ́ sábàlá zoro kan بعد الظهر على طهارة قالوا بما تتو ثم مسى عليهما بعد العصر لينا أفور عمله أسر وبعد المغرب أفلين هو العشاء تسا ثم خلى أما بعد العشاء lilnaum ọwọ́ abọ́ wọn fún oorun lẹ́yìn ṣáì fẹ̀yìnláwò yẹ́kùsùn kọ̀dà méjì dà káàmà lilfajr eléyìn yóò fọ́sẹ̀ rẹ̀ méjì nígbà tó bẹ́ kéwù torí kọ̀ wọ́ sọ́ọ̀kì yẹn di àṣùbà ó di yé láàrin gáfẹ́ hùmà àìlà alẹ́tọ̀hárà tí ó kọ́ mọ́ gátọ́ lẹ́lẹ̀ ودي إذا أعلان مصر عليهما طلبه فور الرواء ولهذا لما تودع النبي صلى الله عليه وسلم عليه وعليه خفان رواه النبي صلى يبسي يعني الله فسكال ولا توا وخف ميدي وأراد أن يمسى عليهما عند توافع فور الرواء أراد مغيرة أن ينزعهما سيدنا مغيرة أفيد بصف كل سيئة يعني وسلم الله سيدنا مغيرة أفعل بوصف يقول بسبب صلى الله عليه فقال له فقال النبي صلى الله عليه وسلم دعهما فإني دخلتهما طاهرين النبي دعاه مضوا مضوا مضوا مضوا ثماني ثم كان طاهران مضلل العباد مضوا عميدي فإني أدخلتهما كمي طاهرين أبي طاهرتين متفق عليه إمام بخاري في نسبة سواه وصح من حديث صفوان ابن عفان رضي الله عنه أصيب أنه لأنه صفوان ابن عفان رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كنا سفراء من طوالة تتباوى يا جو أن لا ننزع خفافنا فرد أيام وليالهم كما سوى وخفوة نيوي أجمع تأثيرون لكن من غير الجنابة ما بيكون في جنابة عنده في جنابة جوا دا معاوي أبو فلا أبو أبو أبو من فلا بد من خلعه حتى يكسر يديه قلمين ده بجنابة جنابكين يبو أسلي كبو شخص أبي أفو كفو زميدي من الجنابة بجنابة ولو أنا خلعهما متى شاء قبل انتهاء مدة بإبداه lihima bigayirihima bẹ́ẹ̀ ni èyí ni chance àti bọ́ sọ́fìrí dáadé tíyẹ̀dì wọn pẹ̀lú omi rẹ̀ ọwọ́ ọlẹ́gẹ̀ lihima àbíájú fọ́ ní ọlọ́wọ́sí tàbí kómi dọ̀tí àwọn bigayiri dáadéka ní asbab àbí nǹkan ní ìpínlẹ̀ wọn sábàbí wallahu ta'ala alam síkàtúbà àbí ká káyọ̀ kan sí ìwòdí náà صفة الجوارب التي يمسو عليه إذا صفة أو شخص عقله ما حكم في مسو على جورب شراب خفيف ففا ففا ففا بوني إذا إداجو لوي صفص وفلة فلة الجواب من شرط المسء على الجورب انه مجم كيف ولا شخص أن يكون صحيفا ساترا قد قال كبو ساترا كبو وإن كان شفافا لم يجوز مسو عن توقع عفلجو إليه كتوب وسه كويكو كويكين كبو كوزاب لأن القدم وحال ما ذكر في حكم مكشوفة انتوا ليه يجي أكوين هنا ليه أسعي أسعي مكشوفة والله تعالى عالم صلى الله على نبينا الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ها أه؟ ونن جورب شراب ونن ونن فوكس وكون حتيجة لله وعليكم السلام نعم wọ́n sì lọ àmàlà yẹn wá já wọ́n lọ fọwọ́ ra àti ojú jẹ́sẹ̀ wọ́n fọwọ́ ra di zoom tó fọwọ́ ra zoom tó lánàá àjẹta ló ti wọ́n fọwọ́ ra zoom lánàá ó sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ fún wa. ó wà lórí ìrìn àjò yìí. ìdílé wa ó sọ̀rọ̀ lálẹ́ àárọ̀ kẹta ó wá ń túmọ̀ àṣùbà lọ ọ́nkíláàsì alákọ̀ọ́kọ́ ní bàbá tó wá fọwọ́ ra ní àṣùbà àjẹta yìí ó wá bá títí di àná ó sọ fọwọ́ ra ní zoom àná. kọ torí ó ti bẹ̀rẹ̀ sí ìfọwọ́rọ́ látàṣùgbà ni àṣùgbà àjọ kejì tí wọ́n tó wà nílé àṣùgbà àjọ kejì ni ìfọwọ́rọ́ ayẹ̀ parí kéde mẹ́rin gbódé nígbà ó sọ̀rọ̀ lọ́rùn ìwọ́ right àmàlù aláyẹjá ó wá bẹ̀rẹ̀ sí ìfọwọ́rọ́ láti àṣùgbà náà ni kí ti zúlù bẹ̀rẹ̀ sí ìfọwọ́rọ́ so àṣùkí ni fún àwọn àti àṣùgbà náà ni ó di. tó o gba rọ́bà náà láti wà sí ilẹ̀ ìnà sí ilẹ̀ àkùsà mistake ni kọ́lọ́ kọ́ igbó yẹn lẹ́fíà lọ́pọ̀lọpọ̀ no. ó ti kú níjọ́ kan wá wọ́n á ìjọ ìjọ pẹ̀lú àníyàn fún yóò ìjọ ìjìnlẹ̀ sàrò rẹ̀ ìjẹta ló àárọ̀ ìjẹta ló ní ó ti sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ó fọwọ́ ra zúrù ìjẹta títí di àná kó tó di zúrù àná ló wá travel ó tún wá ń bá lọ báyìí ṣe sọ̀rọ̀ rẹ̀ yìí ó wá padà dé lónìí ó ti ẹ̀jẹ́ ẹni ìjọ méjì àdájọ́ nílò ìdájọ́ pé ó wà lé ní olówó ó ti wà ń lè hmm. bẹ́ẹ̀ tí kọ́sìn bá ti wà ń lé ó ti bá ti wà ń lé ó máa kiri olówó nílé ni ó ti yé ọlọ́wọ́ pẹ̀lú wa. ó gbàgbọ́ náà mo ti kí ṣe bóyá ìgbésẹ̀ àtàwọn aláṣẹ ìgbésẹ̀ bóyá wa ó bàbá àtàwà láti nígbà tí àìlẹ́ rẹ̀ ọwọ́ ọwọ́ nígbà tí àìlẹ́ rẹ̀ dé ní ìgbè ó kó wọ́n kọ́ọ̀tì ọ̀hún ṣe àmọ́ nígbà tó sàlọ̀ ayé àwọn ìdí ìrọ̀rùn nígbà tí ẹ̀rọ وعليكم السلام تلا ẹ̀rẹ́ ìfẹsọ̀rọ̀ sókè ẹ máa sọ̀rọ̀ Yorùbá Amẹ́ríkà ẹ sọ Yorùbá Nàìjíríà kà gbọ́ bí àwọn àwọn sọ̀rọ̀ à ń gbọ́ ah, àwọn tó jìnà sí wa náà ń gbọ́ ẹ̀yà fún ẹ̀ẹ́ now you are talking. kẹ̀yẹ́ mọ̀ báwo kí ọkàn ó fò pẹ̀lú sẹ̀rọ̀ kẹ̀yẹ́ mọ̀ ẹgbẹ́ ma tẹ́ẹ̀mẹ̀mù kò débi ẹsẹ̀ ọwọ́ àtọ́jú nìkan náà ni tẹ́ẹ̀mẹ̀mù gan sínkù bàbàlá lọ ọwọ́ débi ọrọ̀ ọwọ́ sì ni Imam Bukhari wí àtọ́jú ọ̀tán kò débi ẹsẹ̀ ó di wa alaikum salam bẹ̀rẹ̀. ara kọ̀wọ́ wọ́n mú sàlàyé nìyí àfẹ́ àyìnbó ṣòro tẹ̀ ní àná pé kó bo kókó sẹ̀mí yìí kó bu ẹsẹ̀ complete kó dàbí kókó sẹ̀ méjèèjì tí wàá ti bó ju ẹsẹ̀ kó dàbí àwọn obìnrin mojú mọ́ bá bá bá lòdù obìnrin àbúrò náà lónìí. wa alaikum salam bombaz. material o. all right all right. àwọn àfa àkàtẹ́lẹ̀ ọlọ́pàá yìí ní ẹ̀ẹ́dógún ọgbọ̀dọ̀ tí ìdíje ìdíje àwọn àbájáde òkúdó àti àyíkò pàtàkì bó ẹsẹ̀ àwọn nígbà tí àbájáde sọ̀rọ̀ ní ìgbìmọ̀ àwọn ọ̀pá ọmọ ilé tó bá tẹ́lẹ̀ kí sọ́ọ̀pù káàkiri ní ìgbìmọ̀ fẹ́lẹ́ tó ní ìwé tó bá pẹ́ ẹsẹ̀ yẹn mẹ́ ẹsẹ̀ yẹn ń sọ́kítà lónìí sí àbí. nínú ọ̀kadà yìí èèyàn rí kan tí ó bá ti ẹ̀ fún mi lábẹ́ yìí ló rèé pé èyí ń gbòòrò. ní wọ́n máa ti gbọ́ ẹsẹ̀ bá ti gbọ́ ẹsẹ̀ débi kókó fẹ̀ ó ti wọlé wallahu ta'ala a'lam. rárá kò ní kò bómi kò ní kò bómi rẹ omi tó ní fọ́ ọ̀rẹ́ tó tó kò ní kò bómi rẹ ẹ̀mí ní tó ń fẹsẹ̀ lọ́wọ́ ní bẹ́ẹ̀ ní wọ́n bàbá dìbò kókó fẹ́ ó sì kárí ó di ẹyin tí ó sì fàyà tí wọ́n sì fún pé tó bá kò kò ní fi hàn ẹni fẹ́lẹ́fẹ́ tó wúyẹ ó ní yẹ́kì ṣe tó pé tó bá fi ẹgbẹ́ rá yóò sí ọmọ rí àwọn ẹ̀kẹ́ rẹ̀ ó di ẹyin náà ọlọ́run sànù wa. bẹ́ẹ̀ ni ẹ̀mọ́ akọ̀dá kò bá súnà tó ni pé kọ fọwọ́ra tọ̀tún kọ fọwọ́ra ti àlàáfíà ó di ọmọ méjì náà lẹ́ni kó lo olùwò lọ́wọ́ tún olùlọ́wọ́ sí àmọ́ kọ fọwọ́ra méjì lẹ́ẹ̀kan náà kọ bá mú ó di kò sábúrú mẹ́ kò sábúrú mẹ́ àmọ́ orí nìkan náà gbogbo ẹsẹ̀ orí ẹsẹ̀ ẹnìkan lọ́pọ̀ àti pé gbogbo ẹsẹ̀ bí àkọ́fẹ́ fọ ẹsẹ̀ ni kò ní kò ní ìlàbẹ́ ó di é wallahu ta'ala alam. Mm ṣètọ́ ní gbọ́dọ̀ aláàmù so ojú gbọ́dọ̀ yẹn nígbà pé máa dá òtún kọ́tẹ̀ lọ́rọ̀ ní dá máa yẹ̀rí bóká ilẹ̀ máa yẹ̀ kó máa bọ́ sọ́ọ̀sì kó máa wọ pọ̀tẹ̀ rẹ̀ kó sì mi fún ìwàsùwàsù lẹ́ẹ̀kan náà ó ti wọlá òtà lọ́sì lè kàákó ká ṣètọ́ mọ́dàmí láàmù mo ti fọwọ́ra mo ti fọwọ́ra ọlọ́wọ́ sàlùwà. wa alaikum salam bẹ̀rẹ̀ naam ó lè pààrọ̀ sọ́ọ̀sì yẹn torí sábà sọ pé tó bá yẹ kó oorun ló ń sùn yóò bọ́ sọ́ọ̀sì yẹn kò mọ tó tẹ̀lé láàrin ó lè pààrọ̀ láàrin oorun kí àtúbà ọjọ́ tó tẹ̀lé ó mì pé kéèyàn ìyá lè pààrọ̀ sọ́ọ̀sì olùpàrọ̀ sọ́ọ̀sì nígbà tó ń pààrọ̀ lọ tó bá ti só tó sì kọ́ tó dùn ọ̀tẹ̀ ah. àmọ́ nígbà tó ń pààrọ̀ sọ́ọ̀sì lọ́wọ́ bá tó eh, eh, ó ti rí nìyẹn